أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه أستعين إن الحمد لله تعالى العالم الذي علم الإنسان ما لم يعلم وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد عباد الله تعالى اعبدوا الله تعالى واتقوه حقا واسألوا الله علما نافعا من أحسنه الله فقد فاز في الدنيا والآخرة اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا المسلم والمولى ọlọ́run ẹ̀sìn àdúgbò fún alàhàlímọ̀ ọgbọ̀n ọ̀jọ̀gbọ́n ọgbọ̀n olùgbà látara ìmọ̀ ọlọ́run rẹ̀ yìí èyí tó lékè gbogbo ẹni tí pàpè mára ìmọ̀ ìmà ní ọmọ ènìyàn ní àbí ìmà ní àwọn àlùjẹ̀nú àtà àwọn àlẹ́ríkà gbogbo ìmọ̀ tí wọ́n ní pátá ọlọ́mọba àdáàtù àrùn wọ̀dà àdá nínú ìmọ̀ ọlọ́run èyí tó pọ̀ ọba tá a bá dúpẹ́ fún ọmọ olùmọ̀ yìí ọmọ ọ̀jọ̀gbọ́n látara ìmọ̀ tó ní áṣìlámẹ̀lì ìsáàdá máa ṣàlùyà rẹ̀ ọlọ́pàá ti mọ gbogbo ọmọ ènìyàn ntí ò ní wá tẹ́lẹ̀ ibi tá a ti ń bọ̀ àmọ́ òun ló jẹ́ àwọn pé ọ̀dọ́ wa ti bọ̀ ìgbàtà bẹnu oyún ìyá wa àbàbà bẹnu oyún òun ló jẹ́ àmà pé kẹ́ tó délé ayé o ẹgbẹ́ nu oyún. nígbà tí a tún máa ń bẹ láyé kí ló torí ẹ̀dá wa òun náà ló ti fà wá kí lá pàdé nu sàárè múrin ní ó ti àmà káfíù ó ti àmà. àti àwọn ìmọ̀ fọ́mọnìyàn tó láyé tó ṣàǹfààní fún wa ọba tó yí ó yí wọn tó fi mọ̀ wọn àdáàtò àbòwò dára rẹ̀. àwọn àti ibi ọlọ́run bá àdúrà ẹyọ ọ̀kan ní òṣèlú ọlọ́run ọlọ́wọ́ bá láì ẹyọ kan ní kò sí máa ń òjì ní ní láíláí ọba tí ó máa bẹ̀rẹ̀ péré ni. akọ́wá tẹ̀lé sábẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam ẹrúfin rẹ̀ ní òṣìṣẹ́ rẹ̀ ní àwọn àti ọlọ́wọ́ bá aláàbò lọ́wọ́ sí àlẹ́ yìí àwọn sàhábà ọlọ́pàá wa fẹ́ràn gbogbo àwọn ẹni tí wọ́n tẹ lórí ìlànà wọn tí wọ́n kúlé lórí àtàwọn náà kọ́lọ̀ ṣíwọ́lẹ́ ní ìtẹ́lẹ̀ àtìláyé kìyàmà àwọn ọmọdé ọmọ wa ọlọ́kọ̀ọ́ ṣíwọ́n ní mọ́wọ́n lè mọ́jọ káàtó láàrin wọn má ti orí níjà láàrin wọn àwọn tá a wá ń ṣàdúrà yìí fún wọn yìí má ti ká náà kú nílé yìí ìbádàá láàrin tààlà ọmọdé ọmọ wa wọ́n ti àti sí ọlọ́run bá wọn. a ṣe máa wa torí pé ìbẹ̀rù ọlọ́run yìí hàdà wàtọ́yà tó lọ́ subhanahu wa ta'ala lil awwalina wal akhirin. eléyìí kò sí àwọn àtẹ́sí ọlọ́ọ̀bá kan àwọn ẹ̀ tí wọ́n sí tọ́lọ̀ sọ àtọ́tọ́lẹ̀ yìí ṣe ẹ̀rọ wa o ẹ̀fáyà wa o ìgbà tí ya láti máa ló ka àánú rẹ̀. mo wá sọ fẹ́mi náà yìí fẹ́ kọ́ mi ẹja bẹ̀rù ọlọ́run àwa fi ọlọ́ọ̀bá wa gbangba wa ìbádàlá ìtàhálà nínú táàmà wá tọrọ lọ́dọ̀ ọlọ́ọ̀bá àdá táàfì gẹ́rù lọ́dọ̀ ọlọ́ọ̀bá àdá fọ́tí àmúláha subhanahu wa ta'ala ilman nafi'a ẹ̀bá kọ̀ọ̀tọ̀ rọ̀ yìí ẹjá bí ọlọ́ọ̀bá kọ́lọ́ ní ọ̀nà fẹ́lẹ́ kọ̀ọ̀kan ìmà àwọn èèyàn sì ń mà wọ́n sì ń ròyìn wọn àmọ́ ìmọ̀ tọ́pọ̀lọpọ̀ níláyé ìsìn ìmọ̀ tó dàgbàní. àwọn àti wọn wá ní mẹ́ni àtọ́wù lọ́ọ̀ṣùlọ́ àánú wa ta'ala tí ọlọ́ọ̀bà náà bá ṣàánú rẹ̀ tó bá fún ní mà tí mọ̀lẹ́ ti ṣàǹfààní fàkọ́tì ìdúnìyà ó mà ti jèrè àwọn bẹ́ẹ̀ èyí ni ọlọ́run o ọmọ olùmọ̀ gbogbo ìmọ̀ tó bá fún wa tó láǹfààní lọ. Jéèmà náà ṣàǹfààní fún wa tó ṣàǹfààní báwọn táwọn máa lò ó fún. Àwọn bí ọlọ́run aláṣọ àná wọ̀sà àná kó tún wá fún wa ní àrísìkì èyí tó má gbogbo ṣẹ́fà máa wá ṣe láyé kọ́lọ̀ ṣe iṣẹ́ tí ó tẹ́wọ́ gbà lọ́wọ́ wa láti wà ní jẹ́nà. Òwe ń ṣe ọlọ́run náà wá. وموعدنا إن كان بيو إيسا ní ọjọ́ ìjúmọ̀ tó kọjá èyí tó jẹ́ ọjọ́ àkọ́kọ́ ní oṣù ti ọdún yìí 1422 forty two náà yìí ẹ̀yọ́ a fẹ́rẹ́ mọ̀ọ́dún yìí ní ọ̀sẹ̀ tó kọjá. tó ní ó máa jẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́jọ́ oṣù Muharram lọ́dún yìí táwọn ìbẹ̀rẹ̀ yìí a àfi ọlọ́run bá àlejò ọlá má ṣe ní ọmọ tó fẹ́ẹ́ wọ̀ ọ́ wa má jẹ́ àpárẹ́ tí mo ló bá wà lórí wa wa jẹ́ àṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àwọn abẹ́rẹ́ mọ̀ọ́dún yìí kí mọ̀ọ́dún náà àìsímú wọ̀fọ́dúró ìmà àti ọlá tó bẹ̀ fún wa. a fún wa kí à ń pè ní màlúdà wà ẹ̀sìn a sì ṣàlàyé fún wa ọ̀nà wo ni ìmọ̀ pín sí naa, islam a ní ìmọ̀ pín sọ́dọ̀ méjì a ṣàlàyé ọ̀nà méjèèjì wa a bá ti wá ọ̀nà méjèèjì ire bá wá ṣàlàyé fún wa nípa àmà á máa mọ̀ pé ìmọ̀ tá a sọ òun méjèèjì náà láti kí ni láti sọ nípa rẹ̀ ìmọ̀ fọ́nù ìfáyà wà olùmọ̀tá ní táwọn kan nínú wa tàbí sábà nípọ̀nà wa ìmọ̀ abélọ̀ fájú ìbáyà báwọn kan bá ti ma àwọn tí ò láàmà kò ń ṣẹlẹ̀ ìmọ̀ dókítà fájú ìbáyà táwọn kan bá ti ma àwọn tí ò má kò ń ṣẹlẹ̀ ìmọ̀ táwọn adájọ́ fájú ìbáyà táwọn kan bá ti ma àwọn tí ò má kò ń ṣẹlẹ̀ àwa lè fi ọ̀pọ̀lọpọ̀ wa nítorí kálukú wá sí ìmọ̀ nínú fásitì báyà ní ó mà oníkálukú wá jọ̀ọ́ kàkẹ́

ọlọ́run ní àrùdáwù iná gbogbo àtìjẹnu àtìdá iná gbogbo ọmọnìyàn nítorí kankan ilé àyè àbùdù bí kì í bá ṣe ń láti bá wá jọ́sì fún ọba tó ọba ẹyọ ọ̀kan ṣoṣo ká jọ́sì fún àlá lè àlá. bàbá ti wá sí fáwọn ìbáyà àlá kò ọ̀rẹ́ ya ló ń gbogbo ọmọ ìdìyà ìbádọ̀dá ilé lónìí àwọn ní làkọ́lì ní ìlmù yìí bá láàyè. ìgbà ń bẹ ìmọ̀ fúnra rẹ̀ ká máa báyìí pé ìmọ̀ lélẹ́yìn yóò sì jẹ́ ìmọ̀ tó sí ìmọ̀ òní. àwọn ìmọ̀ láyé tá a wà ìmọ̀ kama azara na Allah subhanahu wa ta'ala aniha ọlọ́run kọ̀ fẹ́ nípa ọ̀kan wa ọlọ́run ní ọ̀rọ̀ yìí àwọn ọmọ onímọ̀ òdò kí ẹ máa kọ́ni kí ẹ dúró lórí bùsù ìmọ̀ ní òun bí kọ́ni kí ẹ tó ní olórí ìtàgé onígbàdà ìmọ̀ òfò ìjọba lára àwọn ọmọ òfò táwọn èèyàn ń gbé káàkiri lónìí òun náà ni àwọn ìmọ̀ kan tó já sí pé wọ́n máa da bí ọgbẹ́ láti máa jẹ dúkìá dúkìá lọ́dọ̀ sí òtọ́ ọlọ́ni wà látàkúlù amọ̀wáyàkún bẹ́yìnàkún bí níbàtì ọlọ́ni ọmọ máa jẹ dúkìá ara yílọ̀ tí gbogbo àwọn ìmọ̀ tí ti ní tó bá ti ń lọ bí ọwọ́ akọ ọmọ rẹ bó ṣe ṣe yahoo yahoo inú rẹ wá ń dùn ife hàn ah, ọmọ yẹn ọmọ rẹ ti já sáyé ìmọ̀ òbòrò kọ. nínú mọ̀fò tó já sí ilé ìyẹn ògbọ́dọ̀ déjì ẹ́ ọlọ́ọ̀bà aláṣù àánú wàtàdà ó jẹ́ àmàlà Kùránì kẹrì ara rẹ̀ ní ìmá sí ìmá òrùn abẹ́lẹ̀ gbogbo ọmọdé wa níṣẹ́ tí ó wà á kọ́ láyé ó wá ní sọ́dọ̀

ọlọ́ọ̀bá ní ọwọ́ oṣù ọlọ́ọ̀bá ní àwọn òmìnir ilá ilẹ̀ ṣẹ̀tọ́ lọ́wọ́dì wọ́n sábà ń máa tẹ́tírú ṣàyàtì àdámọ́lùkù Sulaiman wà máa kọfọ́rọ́ Sulaiman wà náà kí ń lọ ṣàyàtì ìwà ní múlẹ̀ náà tẹ̀síjọ́ ọlọ́ni wá ibà àmàṣàdá tí ó sọ̀kalẹ̀ fún wa òun làwọn kan tẹ̀ nínú àwọn èṣù kí ni wáyé tí àbílù sọ̀kalẹ̀ fún wọn àwọn èṣù àtàwọn ọmọ rẹ̀ wọ́n sọ wáyé yíkalẹ̀ fún wọn nípa ànábì ọlọ́ọ̀bà pẹ̀lú lórí ilẹ̀ tàbí ànábì náà ànábì Sulaiman àríṣọlá tùwàsílá nípa ọgbàrá ọba àdéjọ ọlá fún ìbádàdá àyíká àádà wọ́n ṣe àfihàn wá sọ báwọn ẹ̀dá àti ní tí ó sábà ní ìṣòro náà kí ló wá sọ ọlọ́ni wà bá kábàrọ̀ sílẹ̀ ìmáàlú wà láti ní ṣe àti ìkàkọ̀ ní táwọn ṣe àti ní sọ báwọn ẹ̀dá ní ṣe ẹ̀rí sílẹ̀ ìmáàlú gbogbo agbára sódò láyé agbára ìṣòro olóògùn ní Sùlàìmánà àti ní ogún tí ní ṣùlẹ́mánà afá àwọn sẹ́nu ṣùlẹ́mánà afá àti ìjẹ ẹ̀kẹ̀lú ṣùlẹ́mánà eléyìí láwọn ṣe àbí ìsọ fáwọn tí àwọn èèyàn nígbà tí ṣẹ̀mọ́ ti kú ọlọ́wọ́ ní wàláàkí náṣáyà bí ìdàkáfàrú ọlọ́ni ẹ̀rí ṣùlẹ́mánà òfin ṣùgbọ́n ṣe kíni kò ní ṣe kìkì yìí. pọ́tùtùrí kọ́lọ́ ọmọ mọ̀ pé èyí ò ní ṣóògùn abẹnugọ̀ǹgọ̀ àdúgbò ti kíni kó ti kèfè yìí ọlọ́wọ́ àmọ́ sùlàyé máa ń fi ẹ̀ owó ṣe kèfè yìí o agbára tá a fún jíńsà ni àwa láfún lágbára o. àbáwọn tó ń gbé òtò káàkiri àwọn gẹ́gẹ́ ní kèfè yìí àwọn tẹ̀lé àti òun gẹ́gẹ́ ní kèfè yìí kí ló ń jẹ́ bèbè jùlọ́ọ̀lì múnà mẹ́ta sísọ torí pé àwọn ni wọ́n ń kó àwọn èèyàn ló ń kó abẹ́rẹ́ ọ̀pọ̀ kí ló ìlú ogun lè bẹ̀rẹ̀ àkáàkì tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gbogbo àwọn akáàkì àwọn ọ̀rẹ́ ogun láyé tí wọ́n fi lórí ẹ̀rú tọ́bí tó gbowó tọ́bí tó sọ yìí tọ́bí tó àgbógbó tọ́bí tó ìyọ́nú ayé látàrí kan àgbélépọ̀ta gbogbo àwọn òkú yìí pátá ọlọ́run àwọn tòun ní ẹ wá ní mọ̀mọ́ ní mọ̀mọ́ báyìí àtàwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ò sókè ní mùsùlùmí ò lè jẹ torí pé mo wò ìbàdàn náà ṣe àádà anábìwá Muhammad sallallahu alaihi wa sallam àdìsí àbáwá ibùn Abbas ló gbé jáde ó ní láì sàmì nà màsáhàrọ̀ ànábì ní ẹ̀ kò ṣe mùsùlùmí láyé kò ní jẹ́ mùsùlùmí màsáhàrọ̀ ẹnikẹ́ni tí bá ti sóhun ẹni kò ṣe àwọn olùkọ́ ẹni kò ní jẹ́ mùsùlùmí ẹni ló wọn wọ́n ṣe ìtajà ẹni kò ní jẹ́ mùsùlùmí ẹni ló bàjẹ́ kíkà ẹni kò ní jẹ́ mùsùlùmí ẹni ṣọ́ọ̀kù tajà ẹni kò ní jẹ́ mùsùlùmí ẹni tó gbé balẹ̀ kọ́ lé pé tó bá ti ń fẹ́nu lé àwọn olè ní wọnú lé òun alẹ́ kìíní kò ní kí ni kò ní jẹ́ mùsùlùmí àrùn súnkì ọ̀la àbí wọ́n jẹ́ fún ẹni bá ti ẹni bá ti ṣe é fún ìmọ̀ òun ṣe é fún àti wọ́n ṣe kí ni wọ́n ṣe é fún alẹ́ kìíní wọ́n ṣe kí ni wọ́n ní jẹ́ mùsùlùmí عباد الله تعالى أنا بني ولا تطير إذن أرجاء أنا بني وجه المسلمين ولا تبذر لا أبي ولا تطير لا أبي أن بني وجهه أنا بني وجه المسلمين ولا تهاك ولا تهاك أنا ولا تكهنا أنا بني باكنا أنا بني با أنا بني وجه المسلمين ولا تبذر لا أبي أن بني وجه المسلمين èyí ló sọ ọlọ́run bá àbá àti ìdí ẹ̀fẹ̀ fúráùsì ànẹ́bí ilé kòsùnmí kọ́ ìwọ́n tó lọ bá náà lọ́pàá tó jáyé ẹ̀ fúráùsì àdéṣe wọn ló ti ní oṣù kòsùnmí àdéṣe wọn bẹ̀rẹ̀ sí àtúntà pé ní àlìkáàfin fi dùn àpá ìbádàdà ìtòhálà ìbádàdà ìtàhálà yóò ṣe ọlọ́run bá wà àwọn àlùfáà wa ní níta pé ní ọ̀tá sọ̀rọ̀ kọ̀dìyàgbọ́n wọn àdéṣe في ذاته نافعا ولكن صاحبه لا ينتفع به ìmọ̀ máa nígbà míì ìmọ̀ ó lè jẹ́ ìmọ̀ tí ó láǹfààní àmẹ́ríkà kò ní mọ̀rún kò ní ṣàǹfààní pẹ̀lú màmá ìyẹn sọ lọ́wọ́ rárá ìgbà tí ìmọ̀ bẹ́ẹ̀ ìmọ̀ tí yóò ní yóò ṣàǹfààní àmẹ́ríkà tí wọ́n ń ná mọ̀rún kò ní ṣàǹfààní pẹ̀lú màmá àbí ọlọ́run aláṣọ hàn wọ̀ sí hàn èmi àti ìmọ̀ ní

ṣé àmọ̀túnpọ̀ ọ̀dọ́ ìdárúkọ yìí á sí ìlú rẹ̀ aláàbí ní ìṣẹ̀rí àṣìlá àbẹ́ni tó ní ìtú ẹ̀kọ́ ṣàǹfà ní fún lágbára àmọ̀ náà bá ṣe mú tó yóò lọ yóò sábà ní iná láti kì kùmáyẹ́tú abi solf kùmáyẹ́tú habusati ẹni yìí èèyàn kan ní ọlọ́ọ̀bá kùn ní mà ẹ̀wà nígbà tó lọ́ọ̀bá fún yìí ó ma òfin ọlọ́run ó ṣe gbogbo àwọn sẹ̀ríà tọ́lọ́ọ̀bá fún ànábì Musa ó yé ànábì Isa ó yé ó dúró láǹfà ní àti bá ẹ̀dùn Muhammad ayé sallallahu alaihi wasallam nígbà sábẹ̀ bí dé báyìí kódà ó rí àmì alámọ́tò nùbú wa wà rìsáàdà ó rí àmì wa Muhammad sallallahu alaihi wasallam tó yẹ kó wá bárò àmì wa Muhammad tó sì mà pé tánàdé sọ òdodo ni ó wá pẹ̀lú àwọn èèyàn kan ó pẹ̀lú àwọn tó kún àwọn kèfèrí lọ́wọ́ lórí àmì wa Muhammad jagun ogun bádìrì ìbádà láì sàhálà ẹni tó ní wàdíà tó tún mọ̀tàdà lè sọ kẹta fún òun gẹgẹlẹ ẹkún bá rúkú tí ó ṣẹlá Muhammad sallasala òun ló wá jọ ọ̀tá ẹbí àwọn àdúgbà ní ẹni tá à ń sọ yìí ó dé mà àmọ́ màá yóò ṣe kí ìjọba kò ṣàgbọ́n mi ọ̀rọ̀ wa ní sí ìrọ̀lẹ́ náà mọ̀ hàjì tàbá òṣùwàtò àwọ̀ àyà 175 sí 176 ọlọ́ọ̀bá ni awúgbó ńlá jìnà ṣàìtọ́ nírọ́bí wàtúrú àlejò náà àlàdí àtàìnáhù àyàtìnà ọlọ́ọ̀lẹ́ Muhammad tó máa ṣàlàyé fún àwọn tọ́fẹ́ gbọ́rọ̀ ọlọ́run nábàá ìròyìn kan nípa àlàdí àtàìnáhù alábì àtàìnáhù nípa èèyàn kan tá fún àyà ta fún nímọ̀ wa nímọ̀ kò tọ́lọ́ rẹ̀ àkàbí dá lọ́lá ni ìmọ̀ tá fún yìí ìmọ̀ àtúbádìtà yìí ìmọ̀ tó ní ìtumọ̀ yìí àwọn àti dá pẹ̀lú mọ̀. àwọn àwa lúgbọ yìí pé báwo ni ó ṣe lo ìbàdàn fàǹsálàkà mi ni ha ọlọ́ọ̀ni ìta wá rí ni wípé ìgbà tá a fẹ́ kí ó lòmọ̀ náà kó fi hàn sí àwọn ọlọ́run lọ́wọ́ kó fi fún ànẹ́sì wa lọ́wọ́ ó bá túmọ̀ ló bá ti fẹ́ yìí kò bá ti o túmọ̀ láyé lónìí ọ̀pọ̀lọpọ̀ afá tí wọ́n takò lórí wà láì wọ́n máa. àmọ́ ìfọ́nìkàlù pọ̀pọ̀lọpọ̀ ọdún ìta òdòdó ti rí pé yóò ṣe wá jẹ́ sí àbá ìdíjú ọmọ fún wa pé ọlọ́run bẹ́ẹ̀ bá àlejò láì. torí bàbá mi lọ́wọ́ pé ẹnu fún ọlọ́run kò ní ṣe táwọn ẹgbẹ́ nínú rẹ̀ àbílẹ̀ láti lò wọ́n ní ẹgbẹ́ ìwé níbi máa kó lẹ́gbẹ́ tó lọ yìí kí làdọ́ ti ṣe kí làdọ́ ti ṣe òun náà mọ̀ pé kò sí mbẹ̀ àmọ́ kí ló mú wọn kí ló mú wọn lọ́bí kẹ́yìn sí wọn ẹlòmíì obìnrin ẹlòmíì ọmọ ẹlòmíì ọlá ẹlòmíì mọ́kòrò ẹlòmíì ipò ẹlòmíì ṣàlára ìmọ̀tò ẹ̀kọ́ wá lò wọ́n wá sí lẹ́yìn ayé bí alákọ̀ọ́lù ṣe aṣọ rẹ̀. bí o bá sì nímọ̀ tó bá ilé jù sẹ́yìn kí ni ó ṣẹlẹ̀ fún fàtàbà àwọn ṣàìsọ́ tó bá bá tàbí lẹ́yìn ayé ó kárí nígbà tó fi mọ nígbà tó fi lóso mọ tó bá bá tàbí lẹ́yìn. tíṣe tó bá ti gbẹ́sẹ̀ lórí mọ̀ lẹ́yìn ìtumọ̀ rẹ̀ ní pé ìmọ̀tọ́lọ̀ bá fún òṣèlú

walakinnahu akhlada ila al-ard àmọ́ kí mú kí òfin ló mọ̀ torí pé fẹ́ lórí ilẹ̀ pẹ́ ó fẹ́ lówó ó fẹ́ gbajúmọ̀ ó fẹ́ káwọn èèyàn máa héèlì òun ó fẹ́ káwọn èèyàn tó bàbá ṣe torí pé lóṣù kaba kò ní bí àwọn bàbá wa kábà ara bàbà kábà yí tó kù kábà gbogbo kò wá fẹ́ ti ṣàlára náà lẹ̀ kò wá mọ̀ ọba ńlá lọ́lọ́ Ànábì wa Muhammad Ànábì ṣe fìyà àrùgá fi ṣe àdìlíyà kẹ́ ráwọn ẹni ẹ̀ṣá ní wọn ń gbà tọ́lẹ̀ nígbà yìí tọ́lá tó tún láàmù náà kí wọ́n mọ̀lẹ́ lẹ́fọ́n ẹ̀yẹ ṣáná mú ẹ̀yẹ. bó bá ga gbogbo ọ̀nà bíbíà tó bá torí súnà ó ṣe àmọ́ torí tó ń wá lórí ilẹ̀ ó fẹ́ fẹ́ lórí ilẹ̀ ó fẹ́ jọba lórí ilẹ̀ ó fẹ́ sáyé lórí ilẹ̀ ó fẹ́ pàfẹ́ lórí ilẹ̀ nítorí ẹ̀ ni ó ti tẹ̀ mọ́ ọlọ́run mọ́lẹ̀ ó wá lo ìfẹ́ ọlọ́run wa sábà wà ọlọ́run ní ìfẹ́ lọ́sí pẹ̀lú bá tẹ̀lé wọn káàkiri ìbádàá yìí tàhálà gbogbo ìmọ̀ tí yẹn bá ní tó jẹ́mọ̀ dáadáa kí yóò bá fi lò ó ṣe ó ní tó ṣe báwọn ẹni àná ní máa ń ràṣẹlẹ̀ sí èèyàn náà ọlọ́sọ àbò rẹ̀. ìyẹ̀rú sí ọlọ́run náà ìgbà ara fọ́tò ìmọ̀ ìkìtà àgbẹ̀dá kí wọ́n ní ọlá tó ń bẹ fún mà nínú ní gbogbo ọ̀nà tàbí tàbí nínú ìwọ́nà wọ́nà wọn tó mọ̀ nínú mọ̀ ó ní báwọn ẹ̀sán ẹ̀sán ìwé torí tó bá ti fi wípé wọ́n fẹ́ lo ìmọ̀ náà ìwọ́n náà tẹ̀síwájú wá wípé ẹ wá sàmọ̀ náà fún wa ẹ wá sàlàyé ìmọ̀ náà fún wa kí ẹ wá nímọ̀ ìmọ̀ fúnra rẹ̀ á ah, ọlọ́ọ̀ fún wa púpọ̀ níbi tí a lè ní ọ̀rọ̀ ìbáraẹni wọn àwọn àbá ní àkọlé àkọ́tò lọ́dúnmọ̀ ní ṣe àdìgbìlìmọ̀ mọ́tìlá àdìgbìlìmọ̀ àdìmọ́tìlá ní ìfáàsì àdìmọ́wùlà àjọ̀wòjọ̀dà ṣẹ̀rí ìmọ̀ ìmọ̀ safana sáfẹ́lẹ́ nínú ìròyìn ọlọ́run àlìmọ́ rẹ̀ ó sì mọ̀ òròyìn ara rẹ̀ ọlọ́run

ọlọ́ọ̀bá ní wàlẹ́dì kọlákọlá fún máa fi dá áwọ́dí jẹ́ ní ọlọ́ọ̀ni àwàlàdá fún gbogbo tí bẹ lórí yìí ṣẹ́rí lọ́lọ́ bá sọ yìí máa fi dá áwọ́dí jẹ́ ní a gbogbo ní tẹ́lẹ̀ lẹ́lẹ́ ṣe aláàlú wọn fi èyí tẹ́ tún rí lórí ilẹ̀ tẹ́ǹtẹ́ yìí náà aláàlúṣe kiri aláàlú dá sílẹ̀ ìbádàlá ìṣàádà ọlọ́wọ́ ní súnmà ìsàwà ìlàsàmà ọlọ́pàá tó máa pa ní ìṣẹ̀lẹ̀ náà òun wá pọ̀ sọ́jà ìdá sọ́nà òun gbèrò àtidá sọ́nà ọlọ́wọ́ nígbà tá a gbé wà ìdá sọ́nà yìí kí náà wá ṣe fàtàwà ó náà sábọ́wá sàmà wá ọlọ́ni sọ́nà tá a dáhùn méjèèjì wọn àwa ṣe sọ́nà méjèèjì ní dọ́gbàdọ́gbà ìkọ́ òkú kan lọ́la pàtàkì àgbọ̀dọ̀ mọ̀ ní tó gbọ́dọ̀ ọ̀rọ̀ wọn àtìlẹ́yìn ìyẹn náà wà lọ́la sí tipẹ́tipẹ́ bí ẹ bá sọ pé ọlọ́run wà fi sàmà kó wá ní ọlọ́run bá ń bẹ nínú sánmà bí ẹ bá sọ pé àlá ń bẹ nínú sánmà tó sì tó wá sọ pé pé tó ń sọ ìwíkúwí ló ń wí o tó wá dé bó wọ́n ṣe máa wí inú wọ́n sì lè ọlọ́run fọ́nkọ̀ sàmà òkè sámà kejì lọ́wọ́ ṣe kí lọ́wọ́ bá tẹ̀ torí pé sámà òun ọlọ́run sámà òun ṣe kí ni kò lè bá ọlọ́run ìbádọ́dá yìí ṣàhádà nígbà tó lọ fẹ́ lórí àga rẹ̀ ọlọ́run àgbo ìwọ ọlọ́run ó fẹ̀ ju ilẹ̀ méjèèjì lọ àti sámà méjèèjì. bí àgbà ọlọ́run bá fẹ̀ ju ilẹ̀ méjèèjì lọ àti sámà méjèèjì mọ́mú dání o.

ìbádọ̀ lẹ́yìn tààlà ẹ̀rí pé ọlọ́wọ́ bá dàbí kì í mọ̀ sí ọ̀dọ̀ ara rẹ̀ ọlọ́ni tó ń mọ̀ fún lọ́mọ̀ wá mẹ́rin kan wá nínú ẹ̀dá dáadáa tó mọ̀ lọ́mọ̀ kan kódà wọ́n bá ń pè lórí náà àlíńtà ṣe ya wà gáábà ti à ń ka àṣìyá ó mọ̀ fún òní máa fà ní bá a fà bá ní oní ní màdùn ẹni wá kọ́lé yóò lórí tó kẹ́ bí ẹni tó ń kọ́lé bá ní òun nímọ̀ ẹni ó wá aláṣọ yóò tún di akẹ́kọ̀ọ́ bẹ̀ ní jẹ̀mẹ́ báyà ṣe wọ́n sọ̀rọ̀ yìí bábà fáà ní tọ́tún dé tó tún sọ̀rọ̀ àwọn òkú wọn mú pákàdá àti bá a máa ń kọ̀ọ̀kan sí àṣọ wa kọ̀ọ̀kan kalẹ̀ wà fọ́n fà kúlù sí ilẹ̀ nígbà yìí tó ní tẹ̀wọ̀ kan tó tún wọ́n sọ̀rọ̀ lẹ́rọ ọlọ́run wà pẹ̀lú gbogbo wọn kẹ̀kẹ́ lọ ọ̀dàbí jẹ́ ìlú wọn àtàlá Nàbẹ̀lẹ́gbẹ̀ ṣùgbọ́n hánàkà dá ilé mọ́lá dá ilé àmọ́ àlàmọ́tàdà. ọlọ́run ìmọ̀ ìṣọ́dọ̀ ara rẹ̀. ẹlẹ́ẹ̀kẹ́jọ lọ́gbọ́n bá fún ọ̀sán náà àwọn ìjọ àwọn ní àdìgídìmọ̀ ní sí ìfàtí nàbí ọ̀sọ̀tún wọ́n

nínú àdìgúnmọ̀ta wọn anábìwà Muhammad ìdájọ́bí wà mọ̀ ẹ̀ṣì wọ́n á bẹ́ẹ̀ mọ̀ ìtànẹ́bí ó mọ̀ nípa ẹ̀ṣì wọ́n lè kí ni ó fẹ́ mọ̀ tóní lọ́nà bí tóní láwọn àlẹ́bí ọmọ ọmọ ẹ̀ṣì wà ó alìsìláàmì jíṣùmọ̀ rẹ̀ àlẹ́bí ọmọ ọ̀sọ̀

òun ní nǹkan kan tó wọ́n ti sọ tí ó ṣẹlẹ̀ lọ́la ìwọ náà sì lọ bá kò lè má ní ẹni tí wọ́n fi méjì ẹ̀bà pé tí mọ̀tọ́ pé ta ló ń pè ní ní òmò nọ́mbà yìí ta ló ń pè ní ẹni tí ó sọ kọ́kọ́rọ́ tí ó sọ kọ́kọ́rọ́ tó rí tábìlì tí ó kọ̀rọ̀ kánú kọ́pàdù ó sì sọ ọmọ tó pamọ́ ìbádọ́lá ilẹ̀ ààdà àwọn àlùfáà wá ní ìdẹ́bì mọ̀ pé ọlọ́run bá fi ìmọ̀ ìsọ́lá lọ́dún wa Muhammad sọ́lá sọ́lá ọlọ́run fún àlùkò àìkẹ́rì sọ́ọ́bùlù bá kọ́rọ̀ Aya 120, ọlọ́ni àwúrú nílá ìlẹ́ ṣẹ̀tọ́ ní lọ́jí, wà láńtà rùdọ́ áńkà yàwúrú wà láńnà sọ́rọ̀. Ọlọ́ni wà láńtà rùdọ́ áńkà. Ọlọ́run àkùnrin. Ṣẹ́gun bá ti bá ń káyà ìyá lùhà. Mo máa rí bàbá ṣe fàdà alimọ̀lùfòsù alẹ́yìnlámọ́tòlá bàbá ní àwọn òrí àdéhù nínú ẹ̀sìn yorùbá kò sí àdéhù nínú ẹ̀sìn yorùbá bí kì bá ṣe yí pé ẹ̀sìn wọn kàdí ìlànà sọ̀rọ̀ ẹ̀sìn wọn dàbí ẹ̀sìn àwọn ọ̀nà ìsìláàmù tí yorùbá ṣe ó dà ẹ̀jẹ̀ bí ìsìláàmù àwọn ó dà ẹ̀jẹ̀ bí ẹ̀sìn àwọn nàṣàlá ni kò dàbí ẹ̀sìn fẹ́ẹ́ ọlọ́wà kọjá lẹ́nu wa mahama ọlọ́wà láńkà ọ̀dọ́ anka anka anka ìrẹ́ mahama ọ̀láńkà ọ̀dọ́ fún ìyá lọ́sẹ̀ ìyàwó wọ́n lè sọ̀rọ̀ wọ́n lè mahama sọ̀rọ̀ àjọyọ̀ pẹ̀lú kúrò ayẹ̀dá fún ọ àti ṣúgbàdá fún ọ kìrìsìtẹ́nì nílẹ̀ tí ó òbí yọjú sí. ìtọ́lọ̀ fi yọjú lọ́nà Qur'an àwọn kan wá dé lónìí àwọn àti ìfòdílà àtàyè àwọn àti ìfòsọ̀ yìí wọ́n wá torí ẹ̀fọ́ ajílẹ̀ torí kí ìyàwó ní àti ìjàmbá arákùnrin bá yọjú sí àbáṣe kádà wọ́n ní jésù padà bọ̀ àbá kàmáṣì wọ́n ní jésù padà bọ̀ àbálábàjì wọ́n ní jésù padà bọ̀ ẹnìkan wá pé yóò máa yóò lè ká bá tẹ́bá sí kùrọ̀ á sì kúrò lè ká ó wá ní gbogbo àwọn gbogbo wa òun ló ní mà kété kò padà wá mọ́ àwọn ní ló dé ń tọ́lá kété kò padà bọ̀ a ti gbé ẹ̀sìn nàṣàrà abúlé lórí ẹ̀sìn islam tó lọ́la tẹ̀lé. nítorí eléyìí náà la ṣe ń lé rẹ̀ lónìí nítorí wọ́n fẹ́ kí ìyàwó dí kóyọ́nú sí wọn nàṣàrà kóyọ́nú sí wọn. ṣọwọ́ tó yàrá yàrá yíta ẹni tó kú àlejò wa Muhammad kí wọ́n ní aṣọ kò ṣẹlẹ̀ àṣìbá wọ́n ní apá. àwọn aláwọ̀ ẹ̀fọ́ ń jáde tí wọ́n lo òdó òdó bá òdó ni wọ́n lò ó. wọ́n ní bá kú àlejò kò sí àyàtò ní apá kò sí àdéhùn ipe tẹ̀sí ẹ̀ àwọn àdéhùn ìṣòro ìyá lọ́mọdé wà láàrin o lọ́mọsọ wá o anẹ́bì anẹ́bì anẹ́bì ẹni tọ́lọ̀ bá ti jù rẹ̀ tí ó pè ní Muhammad alùpùpù náà ẹni kan wá bù tí mo bá ti yẹ lórí ẹni bá bú Muhammad nígbà tí mo tẹ̀lé àìsíláàmù tọ́sí mi lọ síwájú adájọ́ ìyẹ̀kọ́ náà pa olórí àmùsùn ní ó tẹ́kí ẹ wá wo wàhálà tó dálẹ̀ ẹnu bí ìsàlẹ̀ ti gbèbèrè ọ̀rọ̀ yóò ìsàlẹ̀ ti gbèbèrè ẹni tó bá ń borí ẹ̀sẹ̀ yẹn lọ́sọ pé kán pa òun kóun fẹ̀ sọ̀tẹ̀ sí ayé ó sọ fún kóun fẹ̀ sálẹ̀ ìyá rẹ̀ ó wá tán. ẹni kó gbogbo àrí sí wa súnlé ẹ̀ lọ́jú àbẹ́ni kó gbogbo gómìnà pẹ̀lú táwa yìí kí náà kó rí wọ́n náà àti ọdún tó wá tún lọ́jú ló tún lẹ́bàá tún ẹnìkan wọ́n bú abẹ́lúwà Muhammad ẹwọ́n bá bílẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ sì jẹ́ ni kódà ń bá bú àlẹ́lì yìí gbá tó ní Jésù àyè ẹ̀kọ́ tó bá lọ Jésù bẹ̀ sí ní òkú bá ní èṣù wà náà ó náà pàdé ní sẹ̀rí ẹ̀sà sẹ̀rí àlàbí tún ayé ṣe bẹ́ẹ̀ bá ti yọ sẹ̀rí àpò òun ọ̀rọ̀ àwọn èèyàn ìlú òní lójú kò ní tuntun ní lórí ilẹ̀ ọlọ́wọ́n ní àwọn bí àti nàtàrà wọ̀nyí ọdún sílẹ̀ Muhammad àtà tàtàbí ya ní ìlẹ́tà wọn àyàfi tó bá tó fi ẹ̀sìn rẹ lẹ̀ tó bá ń ṣe ẹ̀sìn wọn. ọlọ́wọ́n ní kul illa huda Allah fa huwa al-huda sọ fún wa pé ìsìláàmù tó jẹ́ sin ọlọ́run òun gángan ní báadà làlíjà akàmínẹ́lì ìlú lẹ́yìn ìgbà tó ti wá dé wá bá ẹ àmọ̀dájú wípé ìsìláàmù nìkan lẹ́sìn wọ́n láì kò lẹ́sìn ní lẹ́yìn ìsìláàmù bọ́mọ̀ lẹ́ bá ń bẹ́ nínú ẹ̀sìn ìyàwó bí àbíyà lára tètè bí àwọn àbá àtẹ̀lẹ́ ní ọkọ̀lẹ́ ìfọ́lá sí ìsìláàmù tó bá kú sí ẹ̀sìn kò ní ogún rẹ̀ wọ́n ló sì dùn mọ́ ìsìláàmù nìkan lẹ́sìn kò sí ẹ̀sìn ní lẹ́yìn ìgbà a rí pé ọlọ́run jẹ́ àmọ̀nù àyà yìí pé ànẹ́bíwá olùmọ̀lì lẹ́yìn ìgbà ti mọ̀ bó bá lọ tẹ̀lé wọn máa látà mìíràn ní wàlí náà nà ọlọ́run ní rẹ̀ ní ní àwọn tàbí máa ń kó lè káàkiri máa lọ léèjọ sí wọn àwọn nàzára ní àwọn òṣìlẹ̀ ní kó lè káàkiri léèjì àwọn tàbí máa ń pariwo ṣàdúrà àwọn nàzára ní àwọn òṣìlẹ̀ ní kí wọ́n pariwo ṣàdúrà sí lọ́lọ́ ṣe máa ń jó tọ́bí ìdílé ọba wa àwọn nàzára ní àwọn òṣìlẹ̀ ní kí wọ́n lè

gbogbo ọ̀dọ́ olùmọ̀ ọlọ́ba sáàtùrù hàn wọlé sàárà ọlọ́ba tó lẹ́nu kùránì kẹrí ọlọ́ni ìnàlá sọ́ọ̀tù bákọ́rà àyà 26 ìnàlá láyé sáhì ayé tẹ̀lẹ̀ bàbá sálà máa bá olùdọ́ ọlọ́run ọlọ́ba sáàtùrù hàn wọlé sàárà ọmọ òfin kódà àpẹẹrẹ táàkùn yín tọ́lọ̀ ó fi yé yín yékéyéké má bà ó dọ̀ kódà kódà sí ilé ẹ̀sùn tó tún kéré ju ẹ̀kọ́ lọ láti ṣàlàyé tí ọ̀rọ̀ ẹ̀ yóò fi yé yín tó kéré ju ẹ̀kọ́ lọ láti ṣàlàyé tí túnà ju ọ̀rọ̀ láwọn fi yé yín àti ṣí àṣẹ fún yín. kẹ́ má bà láwùjọ ìlú àti kẹ́ má bà láwùjọ ìlú lórí ẹ̀sán. wà máa ń fọ́nkọ̀ ha àbíkàbá tó rí nǹkan mi táàkùn fi ṣàlàyé kẹ́sìn lè bá àyè yín ọlọ́wọ́ àdéjì ló já sí ilé ẹ̀sìn wáyé ìgbèsà ẹ bá mi fún yẹn ṣe kò fẹ́ tó nímọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ lẹ́yìn ọlọ́run ẹ wà fún lápẹ̀rẹ̀ àwa ní àpẹẹrẹ táà fún yín pé ìjẹ́ àrí àfáà tó nímọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ kó jáde tábẹ̀rẹ̀ bá wá sọ ẹ̀sọ̀ àdúgbò wá sọ ìdíta àwa ní àfáà ẹjọ́ ṣe nímọ̀ kọ̀ọ̀kan abẹ́ nímọ̀ kọ̀ọ̀kan tó bá ní àwọn lè sọ ó ṣe lè lọ́la ẹ̀hẹ́ ẹlù sọ ẹlù na àdúgbẹ́kọ̀ọ́ náà náà àpà sí ní àbẹ́lẹ̀ kan àpò fún ní pọ̀ yóò kọ̀ bá ní bọ́ọ̀ ìfọ́sílẹ̀ yìí àtàlùbẹ́ mi léjì àbá ó yẹ kẹ́ ẹ̀mọ̀ ó yẹ kẹ́ ẹ̀mọ̀ ó yẹ kẹ́ ẹ̀mọ̀

ọlọ́wọ́ ní tó bá wá rí bẹ́ẹ̀ wà á máa lẹ́bí ìmẹ̀ àmánú wọ̀yà fún lúnà aláwọlẹ̀ ọkùnrin rọ̀bìnrin bọ́lá bá wá júwe àwọn àlàyé tó ń fi tó kéré ju ẹ̀kọ́ sàlàyé àbí tó ga ju ọkàlẹ́bà àyíkáyà àwọn tó bá òdodo àwọn ti gbà pé ọlọ́ọ̀fẹ́ tó ní wọ́n ti mọ̀ ìgbẹ́ bọ́lá bá ti lè sọ̀rọ̀ ẹni bàtọ́ bá bá ń jíwe àwọn ẹlẹ́gbọ́n tó ti ọ̀nà wọ́n wọ́n látàkù agbára olóògbé fún ilé àtàkù agbára olóògbé fún ìjọba kí láti ẹ̀ kódà ọmọdé àti òjámọ̀ kankan ojú òjámọ̀ kankan lẹ́bàdọ́gbò òjámọ̀ kankan àkóṣẹ́kà yóò jámọ̀ kankan kò sí kankan kò sí kankan kò sí kankan ẹgbẹ́tẹ̀rù kankan lọ́ọ̀ni ẹgbẹ̀rù tó bá ti wá lọ́lọ́ gbogbo tó kù pátá ó lẹ́rù rẹ̀ àwọn ìgbàgbọ́ ló sọ pé ọlọ́pàá jẹ́ àmọ́ ni tó dáwọn ti máa

àwọn ìfọ́ àwọn ní fọ́tò èyí fi súnà ti rọ̀ súnà ní ìtọ̀lọ́nà ọ̀sẹ́lẹ̀ wọ́n ní ọlá tó fẹ́ súnà ní súnà wọ́n ní ẹ̀rí mẹ́ àti ìlú mọ̀ ọ́ ìlú mílẹ̀ ìbàdà ṣẹ̀rí mẹ́ olóore ju ìmú káàkiri lọ ìmọ̀ olóore ju àwẹ̀ káàkiri lọ ìmọ̀ olóore ju àkáàkiri lọ gbogbo ìran ẹ̀jọ́ kó ìlú ẹ̀ máa lóbi já sí pé nígbà tó lọ fẹ́ fún ọ̀sẹ̀ wa mọ̀káfà níṣẹ́ kí lọ́dọ̀ kọ́kọ́ gbé fún ìmọ̀ ní o ọlọ́run kọ́kọ́ gbé mọ̀ fún gẹ́gẹ́ bí àti ìjàmbá wa òfé ifá tí wọ́n gbà wá múlẹ̀ yàmá ẹ̀ anáwó kọ́lá kọ́lá lọ́sọ́lá tó lọ́sọ́lá inna afdala al-ilm khayrun min fadl al wà wáyé ní nìkan alùwàrà anábì wa muhammad anábì iná fọdùlà ní ìlú anábì dájúdájú ẹ̀ yẹlá tó ń bẹ fún ìmà kọ́yìnrún olóore gan o ọlá tó ń bẹ fún ma lóore gan o ní fọdùlì ìbáàdà ju ọlá tó bẹ fún ìmọ̀ àti lọ́lọ́ ẹni tó ní mà tó ń sin lọ́rùn ṣẹ́ẹ̀tì wo àtẹni tó ní mà tó ń sin lọ́rùn ṣẹ́ẹ̀tì wo ní òkú náà àbẹ́lùwà Muhammad ní wà lọ́kọ́ ìlú bí nìkan àbẹ́bìlẹ̀ ẹni tó fi ń lórí súnmẹ́tì ní alùwàrọ̀ òun láti kẹ́ láṣà rẹ̀ ìbáṣà láàrin sàárà túbò ilẹ̀ láàrin tàwọn ọ̀dọ́ الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه بإحسان إلى يوم الجمعة بعد الوحي والله أتولى الجولة أتولى قلبها محمد صلى الله عليه وسلم ولغة يتوبته ولن يرسل المسلمين يرجع الله أخو قول السلام عن فضل الشيخ abẹ́gbẹ́ ọ̀rọ̀ àwọn àdúgbò àwa tí wọ́n ti kọjá nípa ọlá èyí tó bẹ fún wa. àpò àwọn alìkún náà ìwọ́jà gba àyẹ̀wò wọ́n sọ fún arákùnrin kan nínú àwọn ọmọlẹ́kẹ́ orin wa tá à ń pè ní kùmẹ́ẹ̀lì. àpò àsọ fún lórí báyìí fọwọ́ ní ìwọ bẹ́ẹ̀ lọ́pọ̀ láti orí lọ ṣorí ìgbà olóorí ju ọ̀la lọ olóorí dúkìá lọ ọ̀pọ̀lọpọ̀ àwa táǹkì olóògbé ọ̀pọ̀lọpọ̀ àwa táàrí ṣiṣẹ́ ọwọ́ lónìí kí ló gba òun tó lọ́wọ́ wa nígbà wo ẹlòmíì kò tẹ̀síwájú ibi tí wọ́n kọ́ ọ dé wọ́n fi sí tọ́bi túlẹ̀ tó wọ́n láti dọ̀dá ibẹ̀ ló sì wà nìyí. àbá mi sanáwó tó gbà sanáwó tó gé òun ló ṣe lónìí. ẹlòmíì dìgírì tó gbà òun ló ṣe lónìí. wọ́n gẹ̀ẹ́sì ó sì fẹ́ lówó ní àbá àríṣẹ́ sọ fún kòmẹ́ẹ̀sì ìfẹ́ lọ́mà sórí alìlmù ọ̀rọ̀ mi nàìjíríà sórí ìmọ̀ olóore olóla ọ̀dà ju kí ni lọ jòrò lọ. ọ̀pọ̀ ìwà rèé pé à ah, kí bàbá kọ́ wa yìí alìwà ni alìlmù ọ̀yà àrísọ́kẹ́ sórí ìbánimà ìmọ̀mọ̀ sọ̀rọ̀ ìmọ̀mọ̀ sọ̀rọ̀ alìlmù yà àrísọ́kẹ́ ìmọ̀mọ̀ sọ̀rọ̀ torí pé tó bá nímọ̀ ibi tó ẹ̀kọ́ ọlọ ọ̀hún mọ̀ ibi tó ẹ̀kọ́ ọlọ ọ̀hún mọ̀ àwọn tó ẹ̀kọ́ mẹ́rin wà mọ̀ àwọn tó ẹ̀kọ́ mẹ́rin wà mọ̀ ibi ẹ̀kọ́ ọlọ wà mọ̀ ibi ẹ̀kọ́ ọlọ wà mọ̀ ibi ẹ̀kọ́ jẹ wà mọ̀ ibi ẹ̀kọ́ jẹ wà mọ̀ ibi ibi yóò máa sọ ní tí ó máa lọ yóò máa sọ ní tí ó máa jẹ yóò máa sọ ní tí ó máa mu yóò máa sọ ní tí ó máa bá ṣe ìmọ̀lẹ́ máa wá fún ẹ̀rí gbogbo àwọn ọ̀gá dárúkọ rẹ̀. àmọ́ wa ní wà á ń gbàgbá àlùkò lè máa yà àmọ́ tó o bá lówó ìwọ ló máa sọ owó rẹ o àmọ́ tó o bá níyà ìmọ̀ yóò máa sọ ọ́ rẹ ṣẹlí àbúrò àti lóṣù tó bá gbé oṣù lẹ́yìn sí wà á dúró bọ́fúlárì tó oṣù lọ àmọ́ tó o bá níyà sórí láti bọ́fúlárì ìmọ̀ yóò máa sọ ọ́ àmọ́ ìwọ ló máa sọ owó rẹ àbá aláàrí sọ yí pé alè ìlì mọ̀háàkìmù sórí ìpàtó orí wọn adájọ́ ni ìmọ̀ máa ń dájọ́ ni ìpele ìhàlámù ni eléyìí súnà ni eléyìí aláàdì ni eléyìí nìbáà ni eléyìí màkúrú ni eléyìí mùsàhábù ni ìmọ̀ ní máa dájọ́ bẹ́ẹ̀ afẹ́rẹ́ ti ní wàlìmáàlù màkúrú mọ̀ àlejì àmọ́ tó bá lọ́rọ̀ á máa dájọ́ lórí owó rẹ̀ ni owó tí omi káàdì ní ṣé àláàjì ní àbí àmàlù tó ti dá lórí àti bí òdá tó ń dá lè gbà lọ́wọ́ ẹ̀ká báyìí náà ni àbí ìgbà nígbà àmàdáyọ lórí owó ni wọ́n ní bákan náà wà ní máa lò tó ń kọ́ sùn wọn àdínáfàkà ó rí owó tó rí yóò máa bíkù tó bá ti náà bá ti náà tó bá ná twenty naira bẹ́ẹ̀ yóò lè kú tó bá ná tó bá ná five naira bẹ́ẹ̀ yóò lè kí ni yóò lè kú. wọ́n lè ní mo yorùbá kọ́ lè fa àmọ́ ìmọ̀ ń tiẹ̀ òun ó máa ṣe kí ni yóò máa má kó bá ṣe ṣe kí ni kó bá ṣe ná bá ṣe ná náà yóò lọ pọ̀ sí yóò lọ pọ̀ sí yóò lọ pọ̀ sí yóò lọ pọ̀ sí yóò lọ pọ̀ sí àmọ́ tó bá ná owó yóò máa ṣe kí ni yóò lọ dínkù yóò lọ dínkù yóò lọ dínkù fún àlùsọ lọ́rọ̀ yìí afáwa ní alìlímù afdọ́lì mínàlùkọ́ọ̀hìmù wàlùkọ́ọ̀hìmù wàlùmùjáhì afáà ní ẹ̀rí olùmọ̀ olọ́lá ju ẹni tó ń dìde tó sì fọ́lọ̀ ọba lọ ẹni tó dìde tó sì fọ́lọ̀ ọba tó ń bàrẹ̀ fọ́lọ̀ tó jagun lọ́nà wọ́n ní torí pé tó ń bọ̀ bá fún àdúgbò mọ̀ṣá àlámà nígbà tí bàbá àdìgbà rí ikú ní ìlú ṣáàbà jẹrẹ wọn ṣàríwá àdìgbà rí wọn ṣé ògbóló báyìí ṣàríwá ẹ̀ma àlùmẹ̀lẹ́ ṣàríwá ẹ̀ma àbáwá ádámà ṣàríwá wọn má àbákàbáyì ṣàríwá wọn má ṣàríwá bójúmọ̀ bá ti kú òfótẹ́sì òkùnkùn nínú ẹ̀sì ló fi jẹ́ sí pípà tí ò táwọn onímọ̀ nínú ẹ̀sì má àwọn tọ́lá fi ń ṣe lórí ẹ̀sìn àwọn aláìmọ̀kan àwọn àwọn jàmá àwọn ọkàn ìdájọ́ dání wà sí àwọn bàbá wa tí wọ́n kọjá bẹ́ẹ̀ bá ń gbọ́ wà sí bàbá ẹgbà bọ́ wà ṣùgbọ́n ádámà ẹgbọ́lẹ̀ ẹ̀ṣẹ́ ni tó ní pé nóòrù ní wọ́n fi ṣe wáà sí mo bó wà ṣùgbọ́n ádámà bá tó fáwọn tọrọ owó kó dà tó fẹ́ẹ̀dì ẹ̀ká fi ní fáwọn èèyàn wọ́n láwọn tọrọ owó àmọ́ wọn máa ń fi ọlọ́run pé ogun àtúkù káàkà lájọ ọdún sáwọn kọ́lọ̀ fáwọn bí rẹ̀ ṣé ọmọ bí owó lẹ́yìn kan sọ fún wa pé mo bá fẹ́ lówó owó owó owó bó bá fẹ́ lówó ó kọ́kọ́ fẹ́ ìtọ́lọ́run náà tó bá ti wá lọ́sùn àpọ̀ ní ìkàlẹ̀ báyìí mo dé ìbádàlá ìdáhàlà ìmọ̀lẹ́jẹ́ awáwo gbogbo nta gbogbo ojú ọ̀nà tá a bá mọ̀ ẹjẹ́ awá mọ̀ nípa rẹ̀ dáadáa bùsùlù náà fà ló wà wá mọ̀ nípa ìjà àfà àlìkìtáàbù wá mọ̀ nípa ìjà àfà súnà wá mọ̀ nípa ìjà àfà àkùwá àdìsẹ́lẹ̀dì fọ́lẹ̀ bó bá sì torí ṣọwọ́ fún ọ bíèdì ara rẹ sí mọ́tò mọ́tò mọ́tò mọ́tò mọ́tò mẹ́rin bẹ́ẹ̀ ti wá mímọ̀ owó padà bọ̀ rẹ̀ tó ń fáwọn onímọ̀ tó yẹ yín wọ́n kò dájà sí i ìbájá náà yìí wọ́n wá ní torí ọ̀bá ti kú kódà tẹ́ bá fún wọn ní tá a bá fi ìbájá dípò wọn kò ní ṣe lórí wọn bẹ́ẹ̀ bá fi nǹkan kan tẹ́ fi dípò wọn kò ní ṣe kí ni jama kò ní ṣe lórí wọn ọlọ́run àwọn àbájá wa ń bẹ fún alákọ̀ọ́kọ́ ṣe rí ẹni bá ní máa ìrìnmọ̀ náà ní onye tó bá gbóró mà ó bẹ̀rù ọ̀nà ìgbà máa ya ṣọ̀lọ́ nínú ìbáàdì yìí alìwòlànà àwọn tó páyọ̀ ọlọ́run bá jùlọ nínú àwọn ẹrù ọlọ́run àwọn náà àwọn olùgbùmọ̀ ni. tó bá fún ẹ yẹ̀rùfà ńlá ń kún wà wọ́n mọ̀ ṣàgbéga fún àwọn olùgbàgbọ́ òdodo lórí. àmọ́ àgbéga bá ṣe fáwọn olùmọ̀ tọ́tútù olùgbàgbọ́ òdodo àgbéga àgbéga tó tún làwọn olùgbàgbọ́ òdodo lórí. ẹ̀yẹ́ ló ṣe ọlọ́ọ̀bá wa bí ọba tó ní ọlá méjì àpàdé méjì lọ wá mọ̀ sọ́kòkò mọ́tẹ́lá ìmọ̀ká o bó o bá ti dálá ìmọ̀ká àwọn yóò pọ̀ pọ̀ lọ́wọ́ ẹgbẹ́rẹ́ yìí wọ́n máa gba síbí wọ́n máa gba sọ́run wọ́n máa gba sósì bẹ́ẹ̀ bá fẹ́ tó lùmọ̀ kílẹ̀ nìyí nínú ẹ̀sìn wáyé wọ́n lè lọ́ra kùránì sí i ẹ ti lọ́ra àwọn hadith sọ̀yìn bukhari sọ̀yìn muslim tirimidi ibùnú májá àbí dáwùd ẹ lọ́ra sílé kẹsì lọ wẹ́wẹ́ sí àwọn àfáà súnnà kẹ máa rà wọ́n kẹ máa gbọ́ wọn gbogbo àfáà tó bá ti ń pèyí lọ sí ẹgbẹ́ mọ́gbọ́ wà sí rẹ̀ yóò padà sọ ìdí kèfèrí ní àti ọlọ́ọ̀bà láàrín ọlọ́ọ̀bà ọlọ́run ẹ̀jẹ̀ kan sọ ọlọ́run ní ìparí wá sí wa lọ́la pẹ̀lú òkú ọlọ́run àwẹ̀ ṣe lọ́la ọ̀làní bá múra ìjọ fúnfáńdé ní aṣọrọ ọ̀la àwẹ̀ bẹ ní ọ̀la àwẹ̀ tún bẹ níjọ fúnfáńdé kódà àwẹ̀ bẹ níjọ mọ́ndé àní padà sí ìlú àti ṣàlàyé láwọn wá àti wá ti fẹ́ fẹ́ dáadáa dáadáa àmọ́ ọjọ́ kẹsàn-án

ìjọ sunday pápáwá gba ìjọ kọkànlá ìjọ kí o ìjọ monday àdébùwà Muhammad ó bá wọlé àwọn tí wọ́n gba àwọn ẹni àdébùwà àwọn alẹ́tọ̀ọ́ sí ẹ̀yìn kọ́ lẹ́yìn àdébùwà ká àwọn ọmọ náà kaba bẹ ìyapa àwọn ìyàwó bí àwọn ọjọ́ kẹsàn-án ọjọ́ kẹwàá ọjọ́ kọkànlá tàbí má gba ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá bàbá alágbára pé ayọ̀lẹ́ àwẹ̀ àdìpọ̀ ọjọ́ kẹwàá nìkan àti ọlọ́run àti aṣọ àmàlà ọ̀sán orí ayé àtọ́jú àkìyàmà kọ́lọ̀ ní aṣọ lọ́mọṣẹ́wọ́n kéfò ní láyé rọmọdọ́mọwá lọ́mọṣẹ́wọ́n kéfò ní èyí bá wá sọ ní kọ́lọ̀ kìí bá àtọ́jú ẹ̀kọ́ káwà ولا تقصوا لهم ولا أمرهم لا تبيوا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قم